Please put on the lights of your phone. Can we all bring out our phones to put on the touch and raise it up? I cannot see as many phones as I want to see. Please all our phones. We're paying respect to a legend and an icon who paved the way for a lot of people to be standing here and doing this today. Distinguished ladies and gentlemen, as the entire light comes off, Shall we observe the minute silence for our late actor, father, brother, the late Babatunde Omidino, popularly known as Baba Suwe. sórí ọ̀rọ̀ tó sọ èmi náà wúwo dáadáa látòkè mo rí pé. àti àti gbàgbọ́ mi rí kò sí nǹkan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

ìjókòó tí adúlọ̀ ní rẹ́gúlà ọlọ́run tó máa ń fi àlùbáríkà sí i ní àtúbísílẹ̀ rahman rahim Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil hamd Allahu akbar kabira walhamdulillahi kathira bukratan wa asila. لا إله إلا الله وحده أنت سواده ونزل أبدا وأنسى جوده وأنسى من ينسى لا إله إلا الله ولن نعبد إلا إياه مخلصين له دينه ولا بلاء قابله اللهم صل على سيدنا محمد سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد وعلى أنصار سيدنا محمد أزواج سيدنا محمد وعلى سرية سيدنا محمد وسلم تسليما كثيرا كثيرا لتكرمه àfihàn ọlọ́run ìjókòó tí àjókòó yìí máa fi jẹ́ àṣeyọmọ fún aláàjì lórí fábí yìí ẹ bá mi ṣe àmì ọlọ́run àti jẹ́ àṣeyọmọ fún wa wọn láyà ilẹ̀ la muhammadu rasulillah sallallahu alaihi wasallam ọlọ́run tó fún wọn ní ọgbọ́n tó fún wọn ní òye tó fún wọn níyàn tó fi ń ṣe gbogbo nǹkan wọ̀nyí apádà sí aburú apádà sí ìgbà ọlọ́mọ ẹ̀kọ́ balẹ̀ gbogbo iléeṣẹ́ náà ọlọ́mọ ẹ̀kọ́ bàjẹ́ àánú ọlọ́ọba tó sọ̀kalẹ̀ síbẹ̀ ọlọ́wọ́ ọba òtẹ́kọ̀kọ̀ máa pọ̀ sí ìmọ́lẹ̀ tó fi sínú iléeṣẹ́ náà ọlọ́mọ ẹ̀kọ́ balẹ̀ wàlá ilà ilà muhammadu rasulillah sallallahu alayhi wa bàbá wa pé káàkiri gbogbo ní pátá ọlọ́run ti pé yín tó fi àgbà jọra ọlọ́run ìbúra ara àjọmọ́lì bukman lọ́dún fábíyì ìmọ́lẹ̀ gbogbo nítàgé ọlọ́run tẹ́kọ̀ọ́ ní ètò kàkàtì báyìí lọ wàlá ìlà ìlẹ̀là muhammed rasulillah rasulillah ọ̀nà ìbò àdúgbà ọlọ́run mẹ́sàn ti kára ọlọ́ọ̀fẹ́ káàkiri gbogbo wa sọ àlọ́ pípa lọ́kọ̀ọ́